àbá yìí béèrè pé ṣé bàláyé wà fún láti lo tẹ̀sùbà láti fi ṣe òǹkà èyí tó rinlẹ̀ gbogbo àdìsù nàwátì kò sí nǹkan tó lálàáfíà ń bẹ̀ gbogbo àdìsù nàwátì pátápátá kò sí nǹkan tó lálàáfíà ń bẹ̀ pé yàwá iṣà ó máa ń lo ìlàwẹ́ èso làbídùn kóró dàbídùn yàwá iṣà máa ń dàkà lẹ́lẹ̀ mọ́bí subhanahu wa ta'ala àtàwọn àdìsù bá kéjọ ogun pátápátá kò sí nǹkan tó lálàáfíà ń bẹ̀ àfáwọn àgbà sheikh bakr abu zayd rahimahullahu ta'ala wọ́n kọ tírà kan lórí gbogbo ọ̀rọ̀ mọ̀sáìlì yìí wọ́n pè ní tẹ̀síhù dùà kálọ̀ ọ̀rá gbáyé ń tà gbáyé ń bọ̀ lọ́la ìwọ́n tó bá ní ìdí ẹ̀kọ́ pé gbáyé tí gbáyé bọ́ mú bọ̀ tẹ̀síhù dùà olórúkọ tírà yẹn táàbà wọn lágbára tẹ̀síhù dùà ṣe rí tẹ̀síhù dùà ibẹ̀ ni bàbá tó ti wá yọ àṣùbà tókùmùhá tàríkùhà inú tẹ̀síhù dùà òun ò ju pẹlẹbẹ báyìí lọ inú tẹ̀síù dùá ni wọ́n ti ṣe ìsìnkáràjù àṣùbà ó kọjá nǹkan ni tẹ̀sùbà ṣókùnmù ha ìtàn rẹ̀ ìdájọ́ rẹ̀ wàtàríkùà àti bóò ló ṣe dé torí pé ọ̀dà àwọn roman catholic ni tẹ̀sùbà gbà wọlé sọ́dọ̀ wa ọ̀dà àwọn roman catholic ni tẹ̀sùbà gbogbo ìtàn yẹn pátá gbogbo ẹ̀rẹ̀ abákà àbúzé di sọnù tẹ̀sùn pa kìkìní kan kún lórí ọ̀rọ̀ rosary táwọn roman catholic ń lò tẹ̀wọ̀n sábà lọ rosary ẹ̀hẹ́n so èyí tí àwọn mùsùlùmí náà tán jogún lọ́dọ̀ àwọn roman catholic òní rosary yẹn ibi àgbélébùú tí àwọn ó fi kí wọn sí òní dámúrè dámúrè ti tẹ̀sùbá so ẹni kó jọra wọn so gbogbo ìtàn yẹn pátá bàbá dẹ̀ ṣe tàkìtì ọ̀rọ̀ yẹn débi wípé èyí tó fẹsẹ̀ rinlẹ̀ òun náà ni wípé كان النبي صلى الله عليه وآله وسلم يسبح بعنامله اليمنى ànábì máa ń ṣe subhanallah pẹ̀lú ànámùl kí náà ń pè ní ànámùl ànámùl ni jámù olùmúlà olùmúlà o ni ìka ìka yìí ìlà tó wà lókè pátápátá ká tó kan gòngórí orí èékánná o ni olùmúlà ibi ìlà yìí ní jẹ́ olùmúlà ibi ibi ibi ibi o ni olùmúlà ìlà tòkè yìí so tó ara ṣe ápùtù tẹ̀sídé subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah àwọn kan sọ wípé a lè tó báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí àwọn àfáà kan sọ bẹ́ẹ̀ ó ti yé ṣùgbọ́n lè tó bá ẹ̀rí rìn tó bá ẹ̀rí lọ bí tìdọ́wù lúgáwí unumula ìlà ló ń jẹ́ bẹ́ẹ̀ ìlà àkọ́kọ́ yìí oníjẹ́bẹ̀ gbogbo àwọn alfáàzù yìí mo ti sọ fún wa ká lọ ka adiyu sáárì tó jẹ́ mùkọ́dímọ̀ fatihu bari gbogbo àwọn rúkọ̀d àwọn kókó kókó ẹlúgà kan ó lè ní ẹlúgà kan bó láti wọ tó bá wáyé nínú fatihu bari gbogbo ẹ̀dẹ̀ ìkẹ̀ pátá fẹ́ǹsì ìkẹ̀ wà nínú adiyu sáárì subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu